والغايت والريح والمضي والودي والأسباب النوم الثقيل والإغماء والسكر والجنون فصل النواقض الأدوب àwọn ó máa ń ba àlùwàlá jẹ́. أحداث وأسباب أخبات وقطرة ينبع مسيح المذهب المالكي àwọn máa ń àwọn nǹkan tó bá pọ̀ wọn kò sábẹ́ nǹkan kékeré kò lè kíyìn ó lè ṣe bọ́ọ̀tù ẹ̀ tàbá ní ká máa sọ nǹkan tí mo ń ba àlùwàlá jẹ́ ibòmí ẹ̀rí wọn pé ara ọkọ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta àwọn tí ó pọ̀ rẹ́rẹ́rẹ́ gbogbo nǹkan tó pọ̀ rẹ́rẹ́rẹ́ yẹn a lè sọmaráìsì gbẹ sọ́nà méjì sọ́nà àwọn àǹfààní tí sábà máa ń bẹ ní mádàbùlù màlìkì àwọn èyí sọ́mùrì yẹn lè yóò mú lọ́wọ́ èyí ó lè tètè máa rántí ẹ̀ yóò sì mọ̀ gbọ́ àwọn nǹkan tó bá kó sí abẹ́ rẹ̀ abàní kí ni máa ń bẹ àlùwàlá jẹ́ nǹkan méjì náà àdáàtò wà asbab sọlábẹ àdáàtò yìí gbogbo nǹkan bá gbà yẹrù pẹ̀lú àdáàtò yóò kó sábẹ́ nǹkan bá gbà yẹrù pẹ̀lú asbab yóò kó sábẹ́ ẹni tí wọ́n sọ yìí tábà wò dáadáa fíhìdí kan níbi bọ́pù tó nàwákìdì lòdò. أحداث جمو الحدث جمو حدث من أحداث كنا نقول الحدث هذا الله يسوى تلي أبيكو سواء كاينا نكتبا من جادي ما يخرج من السبيلين ها تقول ما يخرج من السبيلين ntí máa ń jáde níbi sẹ̀bìlẹ́yìn ààyè méjèèjì ìyẹn náà ni ojú ara àti ìdí abẹ́ẹ̀kọ́ òun náà ni sẹ̀bìlẹ́yìn ṣùgbọ́n tí yàn bá ní àlà sẹ̀bìlẹ́yìn tí yàn bá dákẹ́ ńbẹ̀ àwọn àfa àwọn ò dákẹ́ ńbẹ̀ wọ́n wàá fi àwọn nǹkan míì kún kó bàa lè jẹ́ pé kò ní kò ní dàrú kò sì ní dojúrú wọ́n ní ala waji sihhati wal i'tiyad ala waji sihha wal i'tiyad méjèèjì tí wọ́n fi kún ó jẹ́ ká mọ̀ wípé nǹkan tó bá ń jáde lójú ara méjèèjì aláwọ́dì ìṣèhà èèyàn lálàáfíà àlàáfíà ń bẹ lára wọlé ẹ̀tìyàd àádọ́tàn ní tó ń jáde ń bẹ ní tá a ti mọ̀ tí mo ń jáde ń bẹ lápòjú yẹn nísìnyí kí ìdín kọ́mọ jáde ń di ẹnìkan ṣé a sọ wípé àwòrán rẹ ti bàjẹ́ àbí abẹ́lómi kan dùn ó àjíbẹ̀ sáà ń ṣe wìnìwìnìwìnìwìnì gbà tí ó fọwọ́ tí ó fà yọ ọba yọ àrùn jáde mẹ́. wọ́n á bẹ́ tó ìyẹn yóò lọ kó sábẹ́ mọ́sálà mi lọ́dọ̀ àwọn afa torí pé kì í ṣe nǹkan tó tá a bá sábà kó máa ń jáde lẹ tá a bá sọ pé aláwájú sahati wal ihtiyaj alimaru alkharij almu'taj mina dhakar albawl awil mani awil hada huwa nítorí ń jáde mina dubur alghaib ṣùgbọ́n kẹ́ni kan náà yíjú ó kàn sí ẹ̀jẹ̀ bá tú jáde níbẹ̀ hádà láyọ̀ ọ̀tọ̀lọ̀ mo ní kà sí àlùwàlá rẹ̀ lè má bàjẹ́ o sosi baba yi ẹ ma ṣe tahadidun kan yi so that o wa lè má ti katira kankan kan bí èrè bẹ̀rẹ̀ kò tí èèyàn ti ṣàlùwàlá ó kàn ṣe kú ẹ̀jẹ̀ bá tú jáde ń bí ẹ ṣàlùwàlá rẹ̀ bàjẹ́ ṣàlùwàlá rẹ̀ bàjẹ́ torí pé n tó jáde ń bẹ̀ la àlà alẹ́ ẹ̀tìyàt la àlà wájú ilẹ̀ ẹ̀tìyàt kì í ṣe nǹkan tí ó jáde àmọ́ nǹkan tó máa ń jáde níbẹ̀ kì í ṣe nǹkan tó jáde níbẹ̀. fal-ahdath èyí tá ń pè ní al-ahdath àwọn nǹkan tó kó sábẹ́ ó pọ̀ ṣùgbọ́n wọ́n sọ díẹ̀ ń bẹ̀ fà ṣùgbọ́n pẹ̀lú tá fi déhùn yóò sì jẹ́ kó yẹ wa wàhálà wájú ìṣíhàtì wal-ihtiyat albaul ìtọ̀ àti mabidi ti máa ń jáde wàlàgáyìb ìgbẹ́ àṣàlàyé fún wa pé àlàgáyìb kìnìyàtà ànilẹ̀ ọ̀dọ́ra tá a bá ní àlàgáyìb òun náà ní ààyè kan tó tẹ́ téèyàn lè lọ gbọ̀nsẹ̀ síbẹ̀ ìná ń pè ní àlàgáyìb ààyè kan tá a palẹ́ sílẹ̀ pé àlọ́mọ yàgbẹ́ bẹ́ẹ̀ àbí àtà nígbà yìí ṣùgbọ́n tá bá ní àlàkà yìí tó jáde láre wọn ò fẹ́ ọgbọ́rọ̀ ní ìgbẹ́yìn ọ̀rọ̀ ẹ̀gbin tó ń jáde láre ṣùgbọ́n láti lè má fẹ́ dárúkọ ìgbẹ́ lọ́nà ọ̀sẹ̀ pé àlàkà yìí tó gẹ́gẹ́ bọ́lá wọn wa ta'ala náà ṣe lónà al-Qur'an al-Karim lọ́nà àwùjá ahadun minkum min al-ghaib so ẹ̀rí kọ́ ló ń lò gángan pẹ̀lú ìtumẹ̀ aw jaa ahadun minkum minal gha'ib tòótọ́ ẹ pé gbẹ̀ngàn ló ń jẹ́ kọ́ ìtìlú ìtumọ̀ rẹ̀ yẹn la yastaqim ṣùgbọ́n aw jaa ahadun minkum min makan alladhi hatta awududu wọn ní ìpàgọ́wọ̀ fi pàgọ́wọ̀ tàn yẹn náà kì í ṣe pé gbẹ̀ngàn ní jẹ́ bẹ́ẹ̀ ààyè tí èèyàn máa ń yàgbẹ́ sí òun náà ń pè ní albaid ṣùgbọ́n nínú ẹ̀kọ́ tí Qur'an kọ́ wa tẹ̀sìn kọ́ wa náà nìgbúrú àwọn kan báyẹn kí èèyàn máa máa là mọ́lẹ̀ torí pé lómi bá gbọ́ olè má lè gbọ́ yẹn fẹ́ lọ yàgbẹ́ fẹ́ lọ Yorùbá náà máa ń sọ Yorùbá náà fẹ́ lọ gbọ̀nsẹ̀ fẹ́ lọ dáwọ́ tẹ̀lé fẹ́ lọ ṣègá ọmọ àṣùwàgàrò so al-bawl wal òun náà nínú àwọn nǹkan tó lè ba àlùwàlá jẹ́ ẹni tó bá ṣàlùwàlá tó bá tọ̀ àlùwàlá ẹ̀ ti bàjẹ́ ẹni tó bá ṣàlùwàlá tó bá yàgbẹ́ àlùwàlá ẹ̀ ti bàjẹ́ wàrẹ́ iṣó òun ni àrẹ́ níbẹ̀ yẹn mọ́tò pàtẹ́gùn iṣó òun náà ba àlùwàlá jẹ́ nínú àwọn akéde lòdù ni wàlmọ́víyù wàlmọ́víyù ẹ̀ẹ́dẹ̀ ló jọ pé wàlìmọ́díyù méjèèjì náà ló wọlé àlìmọ́díyù àwìlìmọ́díyù ìdáǹpẹ̀ ní àlìmọ́díyù òun náà ní omi kan máa ń xọ́fì yàkùrùjù àdẹ́ta ó máa ń jáde mina zakar láti orí nǹkan ọmọkùnrin àwìlì farj àbí lábẹ́ obìnrin àyíndàlẹ́ ìtààzù nígbà tí alẹ́ ìtààzù oní kí nǹkan ọmọkùnrin kó dìde bisababi alimulaaba bóyá ń bá obìnrin ṣeré ni awo tẹfkaru ṣahawa awo tẹfkaru ṣahawa awo tẹfkaru àgbà tó rántí adùn ní tó jáde ńgbà yẹn kò lè jẹ́ mọ̀ nìyí yìí ni yóò jẹ́ awo awo alimọ́dí yìí òun náà tó bá jáde báyẹn nínú nǹkan tó lè ṣe kí ni o tó lè ba àlùwàlá jẹ́ ni. wàlúwádìyù àlùwádìyù òun ni máa ń khafif òun náà yakhruju adatan ithral bawl ó sábà máa ń jáde lẹ́yìn ìgbà tó yẹ ní tó bàlágà lọ́mọkùnrin tó bá tọ̀ tán àyà náà nígbà tó máa ń jáde omi èyí tó bẹ́ẹ̀ fi ṣe farko alimaziyu la yaxudu ifral bawd inama yaxudu inda aliticaad bisababi almulaaba aw tadkaar ṣùgbọ́n aliwadiyu ń tẹ ifral bawd ìyẹn bá tọ̀ tán ìyẹn máa jáde òun náà ó kó sínú kíni o ó kó àwọn nǹkan tí wọ́n sọ yìí nínú àwọn nǹkan tó lè ba àlùwàlá jẹ́ ni wal asbab àwọn nǹkan míì tí wọ́n ń bẹ tó lè ba àlùwàlá jẹ́ tó yẹ pé aslan àwọn nǹkan yẹn gan gbọ̀n ba àlùwàlá jẹ́ ṣùgbọ́n wọ́n lè jẹ́ òkùnfà ìní tó lè jẹ́ kí àlùwàlá ọjọ́ kí ni o káàlùwàlá bàjẹ́ ìní ẹ̀jẹ̀ pé lọ́dọ̀ àwọn màlìkíyà ni wọ́n fi náà wá pé ìgbà àdáyàfọ̀ asbab ẹ̀rí wo ló sọ pé eléyìí bá lọ́la jẹ́ wọn ní lóòótọ́ kò sẹ́yìn ṣùgbọ́n tó dájú náà wípé ó lè jẹ́ sábàbí fún kí àdáàfẹ́ ó ṣẹlẹ̀ ọ̀ kí àdáàfẹ́ ó ṣẹlẹ̀ kí ni ó mọ̀ mọ́. wọ́n ní anáwó fẹ́kìm àkọ́kọ́ nú ẹ̀ oorun èyí tó wúwo téèyàn bá sùn àlùwàlá bàjẹ́ oorun gángan ò balùwà lájẹ́ yóò ti yí oorun gángan ò balùwà lájẹ́ kò sí nínú nàwa kúndùn lòdù ṣùgbọ́n torí kò lè jẹ́ sábàbùn min asibaabi òkúùcù òkúùcìn alhadath ó lè wá ó lè jẹ́ sábàbí inú sábàbí tó lè bí hadath ò ṣẹlẹ̀ kéèyàn sì mọ̀ọ́mọ̀ ìdíyẹ tán fi fò náà sí abẹ́ntó lè balùwà anáwó mọ̀tàkì torí pé a rí ẹ̀rí àwọn sọ̀hábà ìfúnwánlá àléhùn kọ́lá wọn bá kọ́ bá ayọ́nu fún wọn. wọn ni kánú yẹn tẹ̀lérú na al-isha al-akhira ìgbà míì wọn wà mọ́sálásí wọn máa retí bí wọn kí magrebi tán wọn máa retí kí wọn fẹ́ kí isha so ó sì sùn hmm. hatta yakhfiqa ru'usuhum débi wípé orí wọn báyìí wọn kú darí wọn kó lọ báyìí tí wọn máa tó gbé tí wọn máa tó gbé tí wọn máa tó gbé wọn ó sì máa ṣe bẹ́ẹ̀ títí títí wọn ó ti sùn lọ ní mọ́sálásí súnmọ́ ìsọ̀lúnà wọlé ẹ̀tọ́ wọ̀dọ̀ o tásìkò wọn bá yìí tó òun ó sì dé wọn ó sì tún kírun wọn ò ní lọ tọ́lù wàlásù lọ́pẹ́ pé yẹn la fẹ́ wò ní ajẹ́ pé oorun kò sí nínú nǹkan tí ó ba àlùwàlá jẹ́ àmọ́ nítorí káwọn màlìkíyà ó kọ̀ǹsídà rẹ̀ báyìí ní wípé àwọn fẹ́ máa gbé nǹkan kalẹ̀ lọ́nà tí ọkàn ó fi balẹ̀ òun náà fi pè ní asibabu torí pé alẹ́ rí nínú àwọn ọ̀dọ́ ọ̀gbọ́lá kò bá nípa àfẹ́ lọ tọrọ wà láti ẹlòmíì máa wé táwọn àfẹ́ táwọn láti gbé àfẹ́ ìfìlẹ̀ lẹ̀ ẹlòmíì táwọn láti ewu ní àwọn láti bàjẹ́ láà ìnáwó wà mí àsìbà so kákan kọkàn lè balẹ̀ náà náà fi sọ fún kátó àlùwà láti tolóbi jẹ́ pé lọ́dọ̀ àwọn màlìkí àgbà mi wọ́n tún ṣe tẹ̀síìlẹ̀ wọ́n tún ànáwó mọ́ wọ́n ní anáwó sọ̀kè oorun kan nìyẹn wọ́n pè kan ní anáwó mọ̀lùkàfì oorun tó fúyẹ́ wọ́n ní anáwó mọ̀lùkàfì oorun tó fúyẹ́ alikọ̀síyẹ èyí tó bá mọ níwọ̀n pé òun ò la yankudu al-wudu'a kò bá àlùwàlá jẹ́ bákan náà wà náwó alakafif atọ́wìl oorun fúnfún yẹ tó gùn la yankudu odoha wọn wà láàkín yustahabu minihu alodo wípé kò bá lọ alájẹ wọn kà fẹ́ fún yàn kí àwọn aláyàn ṣe o ti láti bẹ́ẹ̀ jẹ́ kí wọ́n ti tàn báyìí ń lọ sọ́rí kodò báyìí ó sì sùn oorun yẹn fá títí náà fi pè ṣáà bẹ̀ tó máa ń tó ń ṣe tẹ́yìn kan bá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó fi lùpẹ́ nìkan wà bẹ́ẹ̀ irú oorun yẹn èèyàn bá sùn fún wákàtí mẹ́wàá àwọn lẹ́yìn ìbàdàn wọ́n ní ṣùgbọ́n wà á mọ̀ náà òun wàlẹ̀ ọ̀kánà kọ̀sìrọ̀ wọ́n ní ṣùgbọ́n oorun tó dìpù kódà kó ṣe pé kékeré ni kó ṣe kó mọ níwọ̀n wọn ni yankun ìlú wọn ló bá lọ ara jọ so bina an kí ni dẹ̀lílù wọn dẹ̀lílù wọn náà ni pé ó lè jẹ́ sábàbí láti lè ṣe kí ni o láti lè ba àlùwàlá jẹ́ kìí ṣe pé nọ́ọ̀sù kan wà sọ̀rí hadithi kan tó wá lórí ẹ̀ wọn hadithi hadithi báyìí fún yìí. wípé àìnáni ìka òsàì fàmánáàmá fàlẹ́ ẹ̀tàwọ̀dọ̀ hadith yẹn hadith yóò lálàáfíà ni wípé ojú méjèèjì tẹ̀rí yẹn ìka òsàì sin wàhá ìwò òdì ló ń jẹ́ àsáù ìka òsàì ìdí kọ́va ló jẹ́ fún ìwòlí ojú méjèèjì ní abala ní àwọn àjọ pàdé ìwòlí ó sílẹ̀ so bí sọ́ọ́ ṣe jáde nìyẹn tó wò ní ma so ṣùgbọ́n àdéhùn ní àdéhùn ìfún àdéhùn ọ̀rọ̀ àfẹ́ ṣùgbọ́n bó ti wulẹ̀ kórí náà àwọn náà ti dúró ní láàrin wọn fi pè ní asibab so kọ́mọ́ àlọ́ máa dá mọ́sálásí rú pé àfáà yìí ẹ̀ wo máàmù fẹ́ fọjá rẹ̀ sùn mọ́nìkọ́lọ́ tá sóòrùn yẹn ṣé kàfífù ní fífẹ́ kí òun ló mà ìwọ ò mà bàbá ní òun ò sálọ̀ wà láṣẹ ó ti ẹ̀kọ́ mà yìí pé ó ti rí pọ́nù tó ń sùn yẹn òun yàtọ̀ jẹ́ òun kàfífù ní. ṣùgbọ́n gbà mí ń bẹ ọmọ kékeré nígbà mí lọ́ọ́ sálọ̀ wà láṣẹ ọ̀sìn yẹn lè mà kó lè máa ó lè máa fẹ́ pààrọ̀ gbàgbàlagbà tó máa ti ń ṣe nígbà tó náà ti mà kó ti sùn tó sì mà kó òun sùn yẹn ó súnmọ́ kó òun ti sókòó mọ́mọ́ kó lọ́ọ́ sálọ̀ wà láṣẹ wàlìgbọ́n kéèyàn dákú dídákú nìkan kọ èèyàn lè wà ní state of coma kó wà ní coma coma máa gbàdúrà ṣe ìgbìmọ̀ ni wọn tó bá ṣe ìgbìmọ̀ ṣé ìgbìmọ̀ jálùwàlá gan òun gẹ́gẹ́ fúnra ẹ̀ jálùwàlá ṣùgbọ́n tó dákú nísìnyí bí sọ bá ń bọ́ǹdì rẹ̀ kò lè jẹ́ kí ni o kò lè mà bí yàrá gbogbo àtọ́ bá ta jí kọ́mọ̀ ẹ̀ gbà àgbẹ̀ kí zúrì ní ìṣẹ̀lẹ̀ dákú ẹ̀ ṣe ká mà ẹ̀ lọ tálùwàlá ṣe torí ní tó ti ṣẹlẹ̀ yẹn àìmọye nǹkan tó lè ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ ní mà tí àwọn màlìkíyà fi kó síbẹ̀ nìyẹn ṣùgbọ́n kẹ́ni kọ́kàn dé kọ́kàn ajá mọ́ wọn pé wọn ọ̀rọ̀ dára dá àwọn màlìkíyà kí ni dẹ́lílù wọn ọ̀rọ̀ ìwọ náà gbé sínú làákàyè wọ́n wọ́n gbé àwọn ètò yẹn àwọn fọkànhá wọ́n gbé kalẹ̀ láti lè dáàbò bò ẹ̀sìn yẹn téèyàn ó fi lè ṣe ẹ̀sìn hatta tábọ̀rọ̀ ó àtọ̀bọ̀rọ̀ á rè mọ́tò tọkàn yẹn ní òfin balẹ̀ bá mo sì ṣe ọkàn mi balẹ̀ téèyàn ò fi ní máa tún ṣe èméjì. Bákan náà wà sukuru ń hún rírà ẹni tó ń mutí yó tó ń mutí yó ń sìn ń hún rírà ọ̀mù tí ò mọ̀ nǹkan tí ń ṣe mọ́ bí só jáde ń di ẹ̀kọ́ ní mọ̀ so ẹni tó ti ṣe àwàlá tó wà mutí tó wà hún rírà nígbà ojú ẹ̀ wá ẹni kò lè tó àwàlá sọ wàlìjùnún bákan náà ìwà àmì ẹni tí ó yí lórí fẹ́ ìyàwó rẹ̀ ṣùgbọ́n tá a lè fi kó gbogbo ẹ̀ yìí àìmọye nǹkan mìíràn bẹ tó yẹ pé tá a bá ní ká tún sọ bàtà bá ń kọ síra àwọn sí àwọn ẹ̀sánpù mìíràn bẹ tó lè má ṣe èyí tó wà nígbà yẹn wọn kọ ṣùgbọ́n àwọn afáwọn akó gbogbo ẹ̀ papọ̀ wọn ni wàjẹ̀ ní u mà yẹ sùúrù làákìlà gbogbo nǹkan tó lè tó lè bo làákà èèyàn mọ́lẹ̀ wọ̀yọ̀kà fíhì tí ó sì bu ọpọlọ mọ́lẹ̀ tí kì í sinmi máa ń ṣe náà yóò tábà sábàbán min asbab nawaqid al-wudu. so nǹkan mi wà á lè jáde káka béèrè question kan lọ́wọ́ rẹ̀ ọkàn ah sọ wà nù àwọn nítorí lè bu làákàyè mọ́lẹ̀ tó bá ti wà nù àwọn nǹkan tó lè bu làákàyè mọ́lẹ̀ ìyẹn mú dàdé ẹ̀ náà wà wípé àlùwàlá yẹn ló bàjẹ́ nítorí pé kì í ṣe pé ìdẹ̀lú ló kọ́ wà fún wa ṣùgbọ́n wo ni máa ń tó ń ṣe wàlúkúbla bákan náà kéèyàn ò kíìsì obìnrin kéèyàn ò kíìsì obìnrin kéèyàn ò kíìsì obìnrin sáré wà lájà ni anabi sasala máa ń kíìsì ìyàwó ẹ̀ tó bá ti àwọn aláta yóò kíìsì ẹ̀ yóò sì lọ́mọ yóò sì lọ́mọ lásán nínú rọmọdọ́nà anabi máa ń kíìsì ìyàwó ẹ̀ ẹ wá òbí náà máa lọ fi sí àwọn náà lọ fi sọ àdá àsìbà àwọn ò sọ wípé ó balẹ̀ ṣùgbọ́n níbi tó ti ń kíìsì yẹn alimọ̀díyù ó lè wáyé yẹn tó wá kíìsì ìyàwó rẹ̀ tí alimọ̀díyù wáyé láyé akódò odò wa àlùwàlò àlùwàlò ìjà ojú wa báyìí ṣùgbọ́n ẹni tí ń gba tí a yìí bá a ṣe máa ń gbà nílé nígbà náà àwọn àbá àtẹnukọ àwọn ò ní mọ tí àwọn mọ̀lẹ́kí àgbà pẹ̀lú àsìbáàbù yẹn so àwọn kan sọ pé kíni pé bàbá ti fẹ́ni kòyàwó ara rẹ̀ ti já wàhálà sábà mi nàlá sábà kì í ṣe pálí wàhálà ẹ̀ já torí pé n tó le bí náà fi kẹwàá nílọ torí pé tí wọn bá tú ọmọ nìyẹn lẹ ẹlẹmìí ọmọ kìí ṣe káàkiri tí yóò fi dàn kárẹ́ nípa ẹ nígbà wọn ti wọlé kọ balùwà lajẹ láà torí pé ó le bí ìgbà tí ó balùwà láyé jẹ ó lè jẹ́ pé àwọn àfáà yẹn tọ́lọ́mọba tó bá yẹn sùn wọ́n ṣiṣẹ́ pọ̀ wọ́n mọ̀ọ́mọ̀ fi àwọn nǹkan yẹn sáwọn àwọn wíwá wọn kò síbẹ̀ ìyẹn pé nítorí bá ti ń jọ èyí ó lè máa fi ó lè máa ṣàlàyé wà lámùsùlùmí mara á fífi ọwọ́ pa obìnrin la gbàtí yẹn bá ti sàlùwà la wọ́n dà síbá àbúlà fi sí ọlọ́ni àwòlá masikimu nìsa ọ̀pọ̀lọpọ̀ àwọn mufasirun wọ́n ní tùmọ̀ rẹ̀ ní wípé àwòjà máa tùmọ̀ nìsa bẹ́ẹ̀ bá bóbìnrin láṣepọ̀ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n ní alimulaamasa una alam tí wọ́n bá ti fọ́ kan obìnrin la àwọn lẹ́yìn ti já ṣùgbọ́n àwọn malikiya náà gbà pé kò já lò wàlà àwọn ṣàfihìyà àwọn náà dúró lórí ìyẹn rẹ̀ tó bá ti fọ́ kan obìnrin báyìí tó bá ṣàwọ̀là àwọn náà rẹ̀ ti já nítorí ọ̀rọ̀ tó lọ́wọ́ sọ wípé àwòlà amastum anisa ìmọ̀lódà àwọn malikiya ló dé wọn fi sọ́ndà asbab torí pé lámàsà obìnrin tó bá ń lámàsà rẹ̀ ó lè bí nǹkan mi náà sódà asbab wàlámsùn mara fífọwọ́ pa obìnrin la àbí fífọwọ́ kan obìnrin la wọ́n ní ń kọ̀sọ́dà ladda tó bá lọ jẹ́ wípé àwọn tó fi ṣẹ́rù tòsí ìyẹn lè fọwọ́ pa obìnrin la náà tán ẹni yẹn bá yẹ pé àníyàn tó fi fọwọ́ kan obìnrin yẹn ó gbé èrò ó gbèrò àdùn lápèjúwe ní ìjọba ẹ lọ sàwọn ẹ lọ fún ìyàwó ẹ nípa àwọn àlejò àlejò sàlà ọba lọ́wọ́ kì í ṣe pé kì í ṣe pé ọkọ sọdà aláfíà kankan pẹ̀lú kan kò sí sàlù bẹ. àwọn wàjáde ha àbí ó tiẹ̀ rí àdùn àdùn tán sọ pé ṣe pé màá fi yóò jáde orí àdùn pé bó ṣe ṣe yẹn ara ìtumọ̀ ìtẹ́hàs nǹkan ọmọkùnrin rẹ dìde lọ́dọ̀ àwọn malikiya wọn ni àlùwàlá ti bàjẹ́ ìgbà kejì kọ́ àlùwàlá bàjẹ́ ṣùgbọ́n bó ọmọkùnrin ṣe dìde yẹn ó lè má mà nǹkan kan ti lè jáde bó ṣe dìde yẹn ṣòdí yẹn tán fi màmá fi sí ọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n ẹni tó wá tayá kàn tó má mọ̀ dájú nǹkan kọjá ẹ̀ lára àwọn ará bàjẹ́ wàmásù zakari bíi bá ọ̀pẹ̀ fífi ọwọ́ pa zakari bibatinil kafi sẹ́rí bibatinil kafi tí wọ́n fi sí wọn wọ́n fi kọ̀ yíyáda mọ́kì fún malikiya ni so àwọn dá ń sọ yẹn ibẹ̀ ló ti máa ba àwọn òṣòlù wọn àti dábìsì tàkìyèdè tọ́ba lọ wò ń bò mí èmi ò ní kọ̀ yíyáda rẹ̀ báyìí ní mọ́tò àbí gbogbo tó dà mọ̀lẹ́kí àtọ́ba sì ń kà bó sì máa bà nìyẹn bíbá àti mọ̀lẹ́ káfí so ajẹ́ pé lọ́dọ̀ mọ̀lẹ́ kí àtọ́ bá yẹ pé zọ́hìrì káfí ni kò sí kí ni o kò bá àlùwàlá jẹ́ a ó bíbá ọ̀pìnì àsọ ọ̀bẹ àbí inú àwọn ọmọ níka tó bá jẹ́ ẹ̀yìn ọmọ níka ni kò sí kí ni o kò bá àlùwàlá jẹ́ kí ló tán fi fi sí abẹ́ àsìbá. fífi sí abẹ́ àsìbáàbù ni ṣá àwọn afakọ pẹ̀lú wà lórí ẹ̀ nígbà náà sọ wà anábìrin ma masa dẹkẹrọ falyatawadda nínú ẹgbàá mi ma masa farja falyatawadda tó bá fọwọ́ kan kọmọkùnrin kó yà lọ fún àlùwàlá ṣe sọ yẹ kí wọn fi sọ ń da àsìbáàbù naam naam ìyẹn ni wípé fahamu nasu hadith yẹn àwọn wa lọ wo kí ni illa ibi tán lọ nìyẹn tóbi yé oríbi makani al-ilal al-fiqhiyya wọn tani gbàdá náà bí sọ báyìí síbi ara wa náà ní ojú ara wa àdéhùn káyọ̀ tó ń bẹ ẹnìkan bí anábìlẹ̀ rẹ̀ pé kí ni ẹni tó bá fọwọ́ kan ojú ara rẹ̀ anabi ni nama owó abúdá atumi anabi ni ṣe bí ara rẹ̀ náà ni gbogbo nǹkan yẹn àmọ̀ tí a wò pé hmm, bóyá ká wò pé èèyàn bá fọwọ́ kan nítorí wípé ó lè ṣokùnfà kí mà bí yóò jáde ó lè ṣokùnfà kí nǹkan mi yóò jáde ń bẹ so ìdá tá a bá ti wá gbé pé yóò ba àlùwàlá jẹ́ lè sá Báà fún bọ́ abẹ́ so bó ṣe wá rí yẹn ó tún wá bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àfàfẹ́ tó bá yẹ pé èèyàn ń ṣe kọ́sìlù ládà àníyàn pé adùn lèèyàn fi ń ṣe ńkọ́ tó bá yẹ pé kì í ṣe àníyàn adùn lèèyàn fi ṣe lápẹjú yẹn níṣẹ́ yẹn ó kàlẹ́ ṣeré àkọ́wọ́ kàkà àbí kó o ti gba ẹlòmíì òun èèmọ gbogbo gbà máa di ẹpọn nípa kiri máa tẹ̀ táwọn tí sòkòtò máa gbalẹ̀ wọn sáà kó kó abẹ́ káàkiri òun ti gbàgbé ẹlòmíì ó kàn fọwọ́ bọ̀nà pátá ah, bá mọ ọkọ rẹ ṣé ẹni yẹn náà kó síbẹ̀ àbí ó kó síbẹ̀ ọ̀rọ̀ àwọn afọ àpọ̀ lọ́dọ̀ àwọn alùmọ̀ọ́sàbí mọ̀dáì lérí yẹn wọn lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn ní tó gbèrò adùn ó adùn o kò rí adùn o àwàlẹ̀ ìjà nítorí pé anabi sallallahu alayhi wa sallam man massa dakara anabi ò fi àdìjáde àwọ tó bá ti máa fọwọ́ kan pàápàá jùlọ bá tún lè ká tó bá ti kàn àlùwà láti yẹ kíni o àlùwà láti já ṣùgbọ́n wàá fọ́ àpàdà ṣe tàhlílù àwọn kan yẹn pẹ̀lú hadithi tánàbí nàmà wà búdà àtúnmík wọn ni làbúdà mi ìṣirọ́ ìṣirọ́ tó kọ́sídù ṣáháwà wọn ni àgbúdọ̀ fi kọ́sídù ṣáháwà sí i nítorí pé hadithi ẹlẹ́ẹ̀kejì tó ní innama huwa bud'atun mink ìyẹn ló ti jẹ́ kó yé wa wípé àlẹ́mìtẹ́ bí ara rẹ náà ni sòmọ̀dáàmọ̀ tí ò bá ti jẹ́ kọ́sìtò tí yẹn bá fọwọ́ kan ara èèyàn ní ìsìn ìyẹn ò ṣe kọ́sìtò ṣáwà tó o bá fọwọ́ kan bẹ̀rẹ̀ náà tí ì bá ṣe wípé kọ́sìtò ṣáwà ló ní àlùwalẹ̀ ò ṣe kí ni o àlùwalẹ̀ ò bàjẹ́ mo jẹ́ pé o láníyàn kọ́sìtò ṣáwà ò ní àwọn kan wá sọ wípé tí nǹkan bá tún jáde gan tí nǹkan ò bá jáde kò sí láì fi bẹ mọ́rò èmi ó ṣe èèyàn ti fẹ́ jáde kó nà lọ́sùn mi ṣùgbọ́n yàrá ní kọ́ńtì ló ṣáwá ní yàrá bá fi kàn àlùwalẹ̀ yẹn ti ti bàjẹ́ ṣùgbọ́n àwọn màlìkíyà wọ́n máa ń hàn gárẹ́ yẹn má tiẹ̀ ṣe àwọn gbìyànjú kó bá ti fọ́ tó jẹ́ ojú àárín ọwọ́ báyìí àlùwalá ti ti bàjẹ́ tòótọ́ bá ń sọ̀rọ̀ yẹn tẹ́nìkan bá gbọ́n ìwọ náà mọ̀ ṣùgbọ́n mustawa àwọn tá à ń bá sọ̀rọ̀ yìí Ìyẹn fi máa ń mú ìyàtọ̀ láàárín ẹni tó jẹ́ onímọ̀. Ó ti wo mustapha, àlùwàlá yẹn ti bàjẹ́. Torí pé tó bá gbé gbá yẹn fún wọn, wọn ó tayọ ààlà lórí Lọ́dọ̀ àwọn Màlìkíyà àwọn tún sọ̀rọ̀ lórí pé tí ha'il, ha'ilu tó bá wà, walau kana khafifa la yanqudul wudu, àlùwàlá ó bàjẹ́. Bóyá pint lórí pàǹtì rẹ̀ kò rí fọwọ́ kàn àbí o fi glove sọwọ́ o fi glove sọwọ́ wàá fi kàn àìwá lọ́ọ́ balẹ̀ wọn ni wàá lọ́ọ́ kánà bí kọ́sìdì ṣáàwá so idan masala ń sáwà wò pé ṣé kọ́sìdì ṣáàwá gan ni ìlà ni àbí mọ́sùn gangan so ìyẹn ni ó kà wánà màhálù ijtihad dàbẹ́ sílẹ̀ ṣé lápẹjọ ní sẹ́yìn bá wá fi glove sọ̀wọ́ tó fi kàn sáré wà lájà naam àwọn olóòjà kódà kó kọ sọdà ladà idan àwọn àwọn òkè kí ni ilà gàgà azọhir alìlà mas ìyẹn fọkàn ìdí nìyẹn táwọn afáàmì òkè kọ̀nsídà ṣahawa pàápàá jùlọ àwọn malikiya ọ̀ṣàwà ọ̀ṣàwà tó bá ta ti fọwọ́ kàn báyìí alọ́ láti bàjẹ́ ẹ̀ òbí náà ti lọ mú àwọn asúlù nǹkan yìí. wa man shakka fi hadathin wajaba alayhi al-wudu ẹni tí ó bá ń ṣiyèméjì nípa hadathi kan wajaba alayhi al ọ̀ràn yẹn ni kó lọ tún àlùwàlá ṣe lákòójú wẹ̀ ń sìn ó ti ṣàlùwàlá èèyàn wá ń ṣe èméjì wípé á ṣé ìsó ni mo só nísìnyí àbí àbí nǹkan kan ló ṣẹlẹ̀ èèyàn ń ṣe èméjì nípa ẹ̀ wájàbà àléyìn odò ọ̀ràn yẹn ni kó lọ ṣe àlùwàlà kí ló dé kí ló kọ́ lọ sọ̀rọ̀ tẹ́búrí àtàn lè dè mà kọ́kàn rẹ̀ ò lè balẹ̀ ṣùgbọ́n hadith kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan ní òun dàbí ẹni pé òun ajijù ẹ́ pé òun rí bí ẹni pé nǹkan kan bí ẹni pé so arábìnrin wà láyà sọrí hàtà yẹjìdá ẹ yẹsùmá àsáwọtán àwọn yẹjìdá rèéha arábìnrin kò gbọdọ̀ kúrò níbẹ̀ títí ó fi gbọ́ nǹkan ọdún àti kí àfi tí ó fi gbó wọn. ìyàtọ̀ ń bẹ láàrin al-istinka'u bilha al-istinkah wa shak látara nìka istinkah wọn ni mọ́nìstankaha ó shak àti mùjáradò shak ẹlòmíín bẹ ó ti di àlùwàsíwàsà ó ti gbé níyàwó irú ẹni yẹn ni wọ́n ń sọ pé kó mọ́ kọ̀nsídà nǹkan yẹn yóò wà lọ kọ́ ìdá innal yaqina la yazulu bishak nàìjíríà tó láàmì méjèèjì báyìí ṣùgbọ́n ọkàn dúró ó dàbí ẹni tó nígbà tó tó sí mùsùlùmí lọ́tà wà láǹfẹ̀ẹ́ ṣùgbọ́n ó ti wá di gbogbo gbà dàkínà ti so dàkínà ti so ó ti di wáṣíwáṣà ìgbà tó bá dìgbà yẹn ni yóò tó gbé ọkùnrin pé kọ́ máa lọ tún kàn yẹn sí lórí ọ̀jọ̀ lẹ́lẹ́ àlùyẹ̀kẹ́ ńlá yẹn zé olùṣà tòun àfi sọ́ni wàmà ṣàkàfẹ́ hadathin ẹni tó bá sì yẹ méjì níbi ẹ̀gbin kan wọ́n jábọ̀ alẹ́ yìí lọ́wọ́ ilà ń yà kú nà mú wàásù ìsàn kẹ́rì báyìí fọlá ṣé alẹ́ àfi tó bá yẹ pé ọwọ́ àti ó ti di tẹ̀síwìs ṣètọ́nù ló ń ló ń yùwà síwìsù sínú ìdí ẹ̀ ọ̀n fàtẹ́gùn sí onídìí tó tó wọn náà bá ti rí báyìí kó ti di gbogbo gbà bí kọ́mọ́ bá jẹ́ mọ́mọ́ wàlá ṣe rẹ̀ má lọ má lọ kírun rẹ̀ àlùyẹ̀kínu la yazulu bi shakk àwọn kọ́ yìí dàtà àwọn màlúkì ẹ̀mí ṣe rí mi. wa yajibu alayhi ghaslu dhakari kullihi min al fún ẹni tí màdíyù bá jáde kọ́ fọ gbogbo sákàrí rẹ̀ kó lè yí yíyí kọ́ ọ̀kọ́ sẹ́yìn pé màníyù kọ́ ni màníyù kọ́ ni ló wáyé màdíyù abẹ́kọ̀ sókè máa rò pé ah, nǹkan ìkéré kan lè lè jàre kó n kàrà àfọwọ́rí sákàrí nìkan láà gbogbo sákàrí pátá má rò pé ìbẹ́nu ah, ló ti jáde gbogbo sákàrí nìkan òní kéèyàn kọ níbi àlùmọ̀wíyì tí màdúyù bá jáde mọ̀lọ́pàá tó máa màdúyù tó bá jáde yẹ́jù ọ̀ràn yẹn kúlì gbogbo ẹlẹ́yìn ọwọ́ wàláyé sílò ọ̀nfàyẹ́yìní àlẹ́ ọ̀nfàyẹ́yìní má sọ pé abo méjì o kóró pa méjì òní jẹ́ àlẹ́ ọ̀nfàyẹ́yìní kò ní tó bá ń fọ o kò ní fọ o kì í yẹ kọjá náà dá fún kọ́fọ́ yẹn ṣùgbọ́n kọ̀díìbù gangan kò fọ gbogbo ẹ̀ tí o bá fọ láti mọ tọ́hárà tọ́hárà o tí yóò ṣe níbi mọ́ríyó kí ni dábì sọ bẹ́ẹ̀ afa wa ah, ali radiyallahu anhu fọlọ́n ọba kọba ayọ́ nìsín ani kuntu rajulan madda'a afa wa ali ni mo jẹ́ ni kàti ẹ kathratul madhi kuntu rajulan madda'a ó ní fastahayaitu an as'ala nabiyya sallallahu alaihi wa sallam limakanati ibnatihi indi ṣùgbọ́n mi lọ kọ ọmọ ànábi ojúmọ́ ń tì mí àti lè béèrè question yìí lọ́dọ̀ ànábi ẹ̀wọ̀n àwọn sọ̀hábà alhaya wọn fa amartu al-Miqdad bin al-Aswad wọn mọ̀ wá ní kí al bin al kó bá mi béèrè béèrè so yẹ lè ṣẹlẹ̀ náà ń gbà mí béèrè kan tó ọmọ lè béèrè ọ̀rẹ́ lè kẹ́ni kan bọ̀ béèrè béèrè yìí mọ̀ kó tó pé ọ̀fẹ́ mọ̀ ó yàtọ̀ dàbẹ̀ lè béèrè yẹn tó bá wọn yàn gẹ̀ẹ́tì àwọn kankan kan fáàlì wàhálì wọn kí Miqdad bin Aswad kó bọ̀ ń béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam dẹ́kẹ̀rọ̀ húkúlà tóbi túmọ̀ tí yorùbá ti wáyé o gbogbo zakaru pátá lèyìn ó fọ tí ó mọ̀ dáadáa torí pé àlùbàdé yú nàjàsà ni ẹ̀gbin ni ìtìfàkọ̀ pẹ̀lú ìpanukọ̀ gbà wọn pa wala yaksilu lè ohun yìí ni kò ní fọ kórópọ̀ méjèèjì. dáa ni. أسوقكم إلى طريقة يعني مضحكة iye kó mo kàn ti èmi kankan ní nǹkan yẹn ṣẹlẹ̀ sí yẹn kó tíyẹn bá ṣe bẹ̀rẹ̀ tíyẹn bá ṣe wà lé kí ó tíyẹn ṣẹ̀ṣẹ̀ ń kí ó èèyàn fẹ́ máa ń há wálà tó tíyẹn náà máa gbìyànjú máa ka àwọn kankan fúnra yẹn pàápàá tó tíyẹn bá ti máa wọn màá ní kọ̀ọ̀kan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní àwọn tí àtà àti kọ́kọ́ kà síwájú yẹn a sì ti gbọ́ yé pé àlẹ́ òun fàyè mi bí òun náà ní kíni o mo méjèèjì mo wá ń ka Quran mo ń ṣe tìláwà ń dọ́kan nínú èmi ni màá wà ẹ náà ti máa tún máa kọ́ àná lè dákàrí mithlu hawdil unthayaini wallahi màá wà sákàrí <laughs> ó dà gẹ́gẹ́ bíi mi mọ ìtumọ̀ hafi ìgbàgbọ́ àbò ń fàyè ní kọ́ ọ̀gá méjèèjì máa kò bó o la a sọ eléyìí kà ṣe túmọ̀ ẹ̀ náà nìyí ni wọ́lá mo sáà ń ronú lè dákàrí lókè mo ti ka dákàrí mi bí tíra yìí náà ni mọ́ríjà o ó ń fàyè nìyí náà mo ti kà bí mo wá sáà ronú kò ṣe sọ tàbá títí dìgbà tí èèyàn tó ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀síwájú ní ẹ̀kọ́ wọ́n wá ń ṣàlàyé ọ̀rọ̀ faraid àti òkè àwọn ọlọ́run jẹ́ ẹnìkẹ́ ìdí nìyẹn tó fi jẹ́ wípé ìmọ̀ kéèyàn wá mọ̀ má má ṣe gidigidi kó fẹ́ máa sọ̀rọ̀ má jẹ́ kí mo fẹ́ máa sọ̀rọ̀ má jẹ́ òkun ọ lójú púpọ̀ nígbà tí èèyàn bá ti nìmọ̀ káwa ní ìgbà yẹn náà bọ́tà làgbẹ́ máa sọ bẹ́ẹ̀ sọ kó sọ fáwọn èèyàn táwọn yóò ṣe kíkẹ́ o tí wọ́n gbẹ lọ́bẹ̀. èmi yẹn tó yẹ pé asumtu muqaddamu ala nashr al-ilm kọ́ ọkọ́ dákẹ́ ẹnu ẹ̀ kọ́ ọ máa gbọ́ nǹkan mi bẹ́ẹ̀ tó rò kó o gbà tó yẹ pé kò yí o gbà kókó tó rò kó o máa ṣe náṣúrù rẹ̀ o gbúdọ̀ jẹ́ oyé ọ̀ dáadáa naam wala yaghsilu al-unthayayn kò ní fọ orúkún méjèèjì walmadiyu wọn bá bẹ sọ̀rọ̀ nípa àtàkùn ní alimadiyu wọn walma wulkharij wọn náà ní omi kan tí máa ń jáde inda shahawati sughra nígbà adùn èyí tó kéré minor adùn èwo ni kúbọrọ alijima èyí tí máa ń jáde níbi jìmáwò màníyù nìyẹn tó ti yé màníyù nìyẹn ṣùgbọ́n eléyìí kò tó kò tó jìmá o mímọ bóyá ó dìmá bóyá ó fẹnu kó lẹ́nu wọ́n máa ṣe bá dáre àwọn kan yẹn lè wáyé mbẹ bìtàfàkùrẹ kódà ẹlòmíín bẹ níbi tó pọ̀ lára ẹ̀ tó bá ti rú báyìí yóò tún mú rí ni yọ àmọ̀dá àwọn nàdàrí ẹlẹ́mìí bẹ tó bá wo nǹkan báyìí tó wo tó wo tó wo tó wo tó wo ní wàá lọ ṣẹlẹ̀ àwọn bẹ́ẹ̀ rèé àbí lọ́nà mi ó lè jẹ́ lamson bí wọ́n wà ní dìpátímẹ́ǹtì wọ́n bẹ gbà kankan wọ́n wá tó obìnrin lọ́wọ́ àwọn àjẹ́ òun ló tò lẹ́yìn gbogbo bí yẹn ṣe ń sún sẹ́yìn ká ah, ẹ̀rọ ra ẹ̀rọ ẹ̀ṣẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ká obìnrin náà gba ẹ̀sùn sẹ́yìn díẹ̀ gbàtí ọba fi ṣe gbogbo àrò ti kù màbí yìí nìyẹn ìwọ́tọ̀ bá ti wá mọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹlòmíì máa ń jẹ́ mọ̀lúgbà tó o bá ti mọ àwọn ara rẹ bá o ní dúró lẹ́yìn ọ̀bẹ bí o sì jẹ́ mọ̀sáwù náà àfọ́ ìdí máa dúró lẹ́yìn ọ̀bẹ so èyí tó bá wá ń bẹ̀ yẹn o náà ń pè ní alimadiyu awolmadiyu faslun báwọn afọ àtàṣà wọn ṣe máa kọ tírà tẹ́pẹ́ láyé ìsìn la fẹ́ kọ tírà yìí báyìí pẹ̀lú uslubu hadith àná kọ́ báyìí ẹ̀rí pé ẹgbà tán sì àwọn amútàrífò mọ́fíì wá tán sì ti sọ̀rọ̀ mọ́fíì wájú wọ́n sì àwọn amútàrífò wá nísìnyí sọ ha dá àwọn tírà jọ̀hún tó ti wà báyìí bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n mọ̀ wípé ó ti mọ alimọ́dúnrún ó ti mọ̀ tẹ́lẹ̀ kì í ṣe òṣèlú wọn ṣe ń pọ̀ yẹn lẹ́kọ̀ọ́ nígbà bílẹ̀ òfin ò tí ì ní àìdí àkàtàn parẹ́ òsì wọn ṣe mú tààrí fún wa bí. fọ́sùlọ́n. la yahillu li ghayri al-mutawaddi salatun wala tawafun wala masu nuskhati quran al-azim wala jildiha la biyadihi wala bi'udin wa nahwi illa al-juz'a minha al-muta'allama fihi. la yahillu li ghayri al-mutawaddi ẹni tí ò bá lálùwàlá irun kò ṣẹ̀tọ́ fún un kódà kódà malikiya wọn tàṣà dára lórí ẹ wọn ni man ta'ammada salata bi ghairi wudu'in fahuwa kafir fahuwa kílẹ̀ rí sọ̀rọ̀. Hmm? ọlọ kírun nísìn gègéèrè odò ìmùtà àmìdá ọwà ká tẹ fara mọ́ dàjọ na bẹ́ẹ̀ mẹ tọ́lí bùkún lọ sàlùwàlà àwọ̀ ẹ̀dá kù ẹ̀dá kù ẹ̀dá kù ọwà ká ọwọ́ lé bẹ́ẹ̀ na ẹ̀ ẹ̀ àkókò ìrànlẹ́ kì í ṣe tí wọ́n sọ nìyẹn bó ṣe lọ tún yẹn kò rí bẹ́ẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ káfí ẹlòmíì máa ń bẹ pé ibi táwọn bá ṣe dé gbóhùn táwọn fi láyé ọlọ́run ti mú wa lálẹ́ wà láwọ̀ káfí torí kó takò àyà kọ àn ìdá kún tún yìí la sọ̀lá kì í ṣe wípé ó ti takò ó ṣe àìgbàgbọ́ sí àyà yẹn ẹni tó bá dẹ̀ ṣàgbàgbọ́ sáyà kan náà àyàkọ́ àti ní hukumu ẹ̀ fọwọ́ kàfẹ́ gẹ́gẹ́ bí àwọn ọlọ́mọdé ẹ̀ wọ́n ṣàìgbàgbọ́ sáwọn àyà Quran wọ́n lọ tó pẹ̀lú ìtumọ̀ Mirisa Ghulam Ahmad ọ̀nà fi tó tó ń tí wọ́n sọ wọ́n mọ̀ tí wọ́n sọ fọwọ́ kàfẹ́ ṣùgbọ́n tó o bá lọ kàn gbé gbà báyọ̀ mọ̀ kan lọ́ọ̀ sàlùwàlá lálùwàlá ó mọ̀ fún wọn lálùwàlá wà kí ni wọ́n gbà bẹ́ẹ̀ ló sì láwọn alẹ́ carpet àlá kì í ṣe ìtumọ̀ ẹ̀nìyẹn bẹ́ẹ̀ tí lọ́pọ̀lọpọ̀ ẹlòmíràn oṣù tún náà ní àtibá ká sòtì ẹlẹ́wọ̀n jẹ́ pé èèyàn bùkátà ẹni tí ó ṣàlàyé fún un. naam wọn láyé ẹlú lọ́gẹ́ ẹni mùtàwọ́dì ẹni tí ò bá lálùwàlá kò lẹ́tọ̀ kó kí n wọlé àtọ̀wá kò lẹ́tọ̀ kó ṣe tàwá kìláàfù wà lórí yẹn. bí ẹni tí ṣe ṣẹ́ọ̀tù ni kéèyàn lálùwàlà kéèyàn ṣe pàwọ́ kéèyàn tó ṣe pàwọ́ àwọn afáàyà pẹ̀lú lérí ẹ̀ ṣùgbọ́n èyí tó tààrọ̀ jáha tó náà níbi ìdílé ṣẹlẹ̀ kì í ṣe májẹ̀ torípò lè máa tàwọn àfúlọ́nsìn ìṣòwò ayé ṣùgbọ́n yìí sọ̀hàbà wọ́n fẹ́ bẹ́ẹ̀ ó dáa. ولا ملكية طواف منه هذا طواف نقول الأل ولا ثم الله عالم تتسمع نقول كل كيشي كل شرط ولا مس نسخة القرآن العظيم ذاك أنا كلته بيجا كوبي نسخة القرآن العظيم بيجا مو في بلال ولا kò lẹ́tọ̀ wala jildiha kódà awọ àpò tí wọ́n máa gbé sí àgọ́ jíldù àwọn yẹn máa ń rápò fún kuraani gbà ní ògbúdọ̀ gbámú láàbì yẹ́dí ọwọ́ rẹ̀ gangan ògbúdọ̀ fi gbámú wala bi udin ògbúdọ̀ fi igi igi tán máa fi gbé dúró nàkó ní ọ̀d ògbúdọ̀ gbámú láti bẹ̀ wọnáhùn àbí nǹkan mi tó jẹ bẹ́ẹ̀ illa al juz'a minha èyí tó o lè gbámú tó o bá lálùgbàlà òun ni ewé kàmí abala kan mọ́mọ́ sí jùsù jùsù jùsù yẹn alimuta alama fi èyí tó o bá fi ń ṣe kí ni o tó o fi ń kéw tó o fi ń gbà kéw èyí làwọn afọ àwa gbọ́ yìí ló jẹ́ pé gbàdé mi ń kí alukur'an kí n tó gbé kur'an gángan jésù méjì kọ́ ìdá lẹ́yìn ẹ̀ jésù tàbáraka títí òkè tó fi dé àkọ́ eh, jésù jésù jésù jésù jésù jésù aláàkọ́ máa gbà wàhálà àkọ́kọ́ lẹ́ẹ̀fi kẹfà tẹ̀kọ́ kó o tó wáá dé pé èyí ó gbé alukoran lọ́pọ̀lọpọ̀ gbà yóò ti dé ká ẹ̀dùn àbí ẹ̀sìn ó ti lè mọ ẹ̀tọ́ rẹ̀ tó o bá lọ tọ̀ lọ sọ̀rọ̀ wàlá o tó gbé koran ní táwọn àwọn àyẹ̀gbẹ́ yẹn lé àkọ́bẹ̀rẹ̀ ìlà ẹ̀dùn láyà dé tọ́ ọ bá fẹ́ máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ gan-an náà awẹ́ awẹ́ inú sì máa fún ọ ẹ̀mí jẹ́ òdìdí ẹ̀ nígbà tí a bá tún wá bẹ̀rẹ̀ sí ní kí alukọ̀rán nìyẹn náà n táwọn afa àti wọn àgbẹ̀ wọn wà fa wọn yà suratul Fatiha wọn yà bẹ̀rẹ̀ wọn yà kúrò bẹ̀ tí a bá tún wá bẹ̀rẹ̀ náà tó ń fẹ́ fún wọn fi yà kúrò náà torí pé kò pé pípé rẹ̀ kò lẹ́tọ̀ọ́ fún kí ẹ máa gbé lọ́dọ̀ ẹ lọ́ máa tọ̀ ẹ̀ nísàlùwàlà lèkọ́lẹ́ kọ́má jẹ́ alukur'an kamila ṣùgbọ́n lẹ́nu sumaleni, tá a fi wọ nǹkan yẹn pé tàṣàdù ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí lẹ́nu pẹ̀lú arúgbó táwa lọ dùn lẹ́nu ẹlòmíì ẹ̀ka yẹn ojú kan lẹ̀ lẹ́ka kìlá ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ tẹ́bí àgbà fún yẹn ń gbà náà alukur'ani lọ́lẹ́ síbẹ̀ rárá ṣùgbọ́n gbàtà bá ti wá rí pé tọ̀yí táwọn àbáyẹn sọ náà kì í ṣe pé tibet láti lè hurma alukur'an láti lè gbèsè mi àwọn ọmọ yẹn wọn gbà tá ṣe naziru nǹkan yẹn kúrò nbẹ mubashara ó di pé àwọn yẹn tún wá tayọ àlàdà tòun táwọn fọkọ àwọn máa ṣe yẹn wọn bọ̀ bá tọ àwọn tí ẹ mọ̀ yín bá tí wọ́n ń rìn síwájú ìwọ fúnra rẹ wà mọ̀ pé ah, kò tó báyìí ṣùgbọ́n tí wọ́n fi sọ báyìí gbà náà ni kí nǹkan báyìí tí wọ́n bá sọ báyìí fáwa náà gbà náà ó súnmọ́ kó ṣe n tá a ṣe náà yóò mọ̀ ṣùgbọ́n tí màbá wa ń dé lọ́wọ́ àlè máa mọ̀ pé ibi tó délé lé ibi tó délé lé. wala masu lawhil qur'an al-azim ala ghairi al-udu bákan náà kò lẹ́tọ̀ gbígbá wàhálà àlò àwọn aláwòsàn ni àlò wàhálà kan kọ al-qur'an sí ala ghairi al-udu téèyàn bá lálù wàhálà kò lẹ́tọ̀ illa li muta'allimin fi ẹni tó lè gbé amútláì lálù wàhálà kò lẹ́ni tí ń bá ń kéwú nú ẹ̀ kò má kéwú àwọn mu'allimin àbí àáfà tí ń kọ́ ni ní Qur'an yìí sọ ṣèṣòwò tó fẹ́ ṣàtúnṣe kankan bẹ́ẹ̀ gbígbà náà bẹ́ẹ̀ ti ẹ̀yin náà lẹ́yìn hàn fúnra yín fọ́ ma gbà fún yín bẹ́ẹ̀ bá ti hà sórí ẹ̀fọ́ ẹ̀mú ẹ̀ ti hà mí mo mi kù àbí ká fẹ́ni ká lọ́kọ̀ bẹ́ẹ̀ bá tó tẹ́ fẹ́ máa ṣe mọ̀ ọ́ dà ló jẹ́ pé òṣèlú yẹn òṣèlú hezbollah ẹ̀sẹ̀ pé àwọn afáwa ìpìlẹ̀ ńlẹ̀ Yorùbá tẹ́ pé wọ́n ní mọ́ìlù sí hibs ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ikú ti gbà náà gbogbo àgbà náà yóò ti hà tán lókè bá a ṣe máa ń wọ́n kọ́ sínú wàhálà rẹ̀ àhà bàbá ti hà àfọ̀ wọ́n tún kọ́ mi wọ́n hà wọ́n tún fọ̀ wọ́n tún kọ́ mi wọ́n hà so bẹ́ẹ̀ sì àmọ́ kàní kìnìún yẹn wá dúró bàbá tí wọ́n yá wá ṣe wá wá kí o bàbá ti gbé gbé láti gbé gbé láti lẹ̀ so ọ̀bàlàpà ọmọkà ọmọkà ò ní ilé tí tó fi kàdé bí èyí tuntun tó ṣẹ̀ṣẹ̀ gbàgbà yẹn ojú àlàmì sì làwọn ṣe ó gbé níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ́ fún ọ ọmọkà ọmọkà ọmọkà ọmọkà ọmọkà títí tó fi kàdé ibi ìlọ ẹsẹ gbà yẹn tọ ọ bá ti sí kaba yìí ọ jẹ kínní kan kò sì ní mọ̀ spelling gan yíha ni o lè má mọ̀ ibi tó wà ó máa sọ lónìí so àáfà lè fẹ́ ṣe àtúnṣe bóyá ọmọ kí ó gbà tó kọ́ kò ṣe mistake wọn lè fẹ́ ṣàtúnṣe rẹ̀. wasobiyu fi masil qur'an kalkabir wọn ẹ̀ṣẹ̀ tó ń bẹ fún kéèyàn gbé qur'an láì sí ní mara bákan náà ni àtàgbàlagbà àtọmọdé wọn ní ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tọmọdé o wal ithmu ala munawilihi ẹ̀ṣẹ̀ yẹn ẹni tó gbé fún mùnáwìlì ìlà wọn òun ni ó gba ẹ̀ṣẹ̀ wọn wọ́n ló gbé lọ́mọ èké lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tó wà ń bẹ̀ yẹn wọ́n ló gbà wa man salla bi ghairi wudu'in amidan fa huwa kafirun ẹ̀rọ wọn ò lè kò lè má wáyé ní báwo dàmà fìyà ẹni tó bá kírun gbègbèrè òdòwòyìn láìláìlú àlà ámì dán tó màmá tí èsì bí kò mọ̀ fún àkàfọ́ fọlẹ̀ ìyá àbùdá ọlọ́run sọ wa ń bẹ̀ so mo ti sọ túmọ̀ rẹ̀ fún yín o túmọ̀ rẹ̀ pé òun ti sọ pé ọlọ́run àwọn òun gbogbo ohun tó wọn máa kí kí ṣe pé wọn mọ òun ò mọ sàrọ̀rà lọ́wọ́ káàkiri ó ṣe é ṣe káwọn jàmá kan dé lọ́la wọn ni àwọn èèyàn máa ṣàlùwàlá so ó ti mọ okùn wọn yàtọ̀ àtúrí ọlọ́run torí àṣàwàlá náà lè fi kà fara wọn wọn máa ń kí kuraani wọn máa ń ṣe kìnnìkan wọn máa ń ṣe ẹ̀ wọ́n wà káàfìrà torí pé ó ti kúrò nínú àwọn ìmánì ti kúrò lára ẹ̀ nígbà tó lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ ya ayyuhal ladhina amanu idha qumtum ila salat faghsilu so òun ti kúrò nínú alẹ́dínà nígbà tó ti lóun ò ṣe yẹn ó wà káàfìrà nígbà sọ wọlé bó ṣe rí náà nìyẹn kò sí fọwọ́ káàfìrà. faslun yajibu al-ghuslu min thalathati ashya nínú tó ẹ́n òun náà ni alùbùsùlù alùdù alùwàlà alùbùsùlù ìwẹ̀ àwọn méjèèjì ìmára ni ṣùgbọ́n ìmára ti alùwàlà àwọn ẹ̀gbin kékeré ṣùgbọ́n ẹ̀gbin ńlá òun là máa ń lo alùbùsùlù máa ń lò fún un wọ́n ní nǹkan tí ó máa ń bí kí a ṣe kí ni o tó ń sọ ìwẹ̀ di ọ̀ranyàn fún yàn nínú Islam nǹkan mẹ́ta náà aljanaba janaba òun náà ni ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó tó bá ti wáyé walhaid bákan náà haid tó bá ti wáyé tó dáa wanifas ẹ̀jẹ̀ ìbímọ afa adarukọ mẹ́ta o ṣé mẹ́ta o nìkan ni wẹ̀ hmm? ṣùgbọ́n èyí tí o ṣe kìláàfù lórí ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kìláàfù wà lórí ẹ̀dọ́ bá ṣe gba Islam wọ́n bẹ̀rẹ̀ àbá àtàn lọ́nà yẹn àwọn kan ní kì í sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n eléyìí ẹnu ìtìfáàkọ̀ tí mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá ti ṣẹlẹ̀ hẹn wajaba lukusi falijanaba tu kisman janaba sanbalẹ nìkan ní janaba la ọ̀nà méjì ló kún sí ahaduhuma ọ̀kan nù ẹ̀ tó fìlẹ̀ ní janaba kan lè pè ní junub khurujul maniyyi bi lazzatin mu'tadatin fi nawmin aw yaqabatin bi jima'in aw ghayrihi ṣé táwọn afáàbá ti ń gbé tààrí fún kankan kalẹ̀ ẹ máa dé wọ́n ti kó nǹkan tó pọ̀ sábẹ́ tàrífù wọ́n bá mọ tàrífù nìkan bí masala kan bá ti wá lọ́dà rẹ̀ ọ̀dà wọn. ó ti mọ̀ pé tàrífù wọn yẹn ó máa ń kún ọ̀kan náà khurujul mani kí mani yìí jáde di lazati mu'tada di lazati wọn ò dákẹ́ lórí lazati wọn di lazati mu'tada pẹ̀lú adùn kan èyí tí a ti mọ̀ ẹ́ fi mi yálà ojú oorun ló ti wáyé ni àwòyá kọba àbí lójú ayé bìjìmáàín látara bí àìbí sábàbí bìjìmáàín òní bá àyẹn sábàbí à láti pàṣẹ pé o bóbin lásìkò àwòrán èrè yìí àbí kó má jẹ pé o bóbin lásìkò bẹ ọ̀nà kan ní ẹ̀dínyẹ̀lẹ̀ fi ní jánábàlá wọ́n níbi lẹ́sẹ̀tì mọ̀ ọ̀tá àdá ẹni tí ó ń ṣe exam lọ́wọ́ tí ń kọ exam tí ń kọ exam lọ́wọ́ ó ti wá parí gbogbo iṣẹ́ wa kó ń ṣe mistake ọba fagilé ọba tún jáwé ọba tún tún kìíní yẹn kọ òun rò pásítọ̀ wà invigilator kan wọlé nu pé five minutes more ah سيدي يدوم ماني يقول جاري وفا يوتي جا ماني يقول جاري وتو تبان مني فوم بامي لا بارا هل من بابا جيلي ماني يقول جاري ثم ماني يقول جاري علي يعتبر جنوبا لا لأنه ليس بلذة مرتادة وطبعا بيه بقى آه شكرا لا إذا فهمت هذا التعريف bó ṣe wá rí òun náà tó o bá padà wá rí tíà yóò ṣe rí bó ṣe wà ń bẹ̀rẹ̀ bó ṣe rí náà ni lòun ó ṣe dọ́pọ̀ kí náà sòdí yẹn tó yẹ pé àwọn àfáà máa ń ṣèyàn bí òkú pa àwọn tó dàbà kí èèyàn há sórí ó ti mú gbogbo kìnìún yẹn kó ti wà wọn làákà tó bá kà bẹ́ẹ̀ bá wọn lọ kò sí wàhálà ńlọ kó kàn lọ kílìn ààrẹ kò sí wàhálà ṣé yọ wọ jẹnaba kọ jẹnaba kọ torí pé nítorí wáyé yẹn lẹ́sẹ̀ bíi lẹ́sẹ̀ ti ọ̀nà kan nìyẹn èyí tó bá wáyé ìlàzàtì mọ̀tàdà lójú oorun ni ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀yà kọ́ba tàbí lójú ayé bìjìmá yìí láti bí ìbáṣepọ̀ wọ́n ní bìjìmá ẹ́n wọ́n fún ní nàkàrà ó lè jẹ́ ìyàwó rẹ̀ gángan ó lè jẹ́ zina ọ̀rọ̀ kó ṣe zina yẹn ọ̀tọ̀ masala fitiri tá à sọ yìí sọ́sà jàmáà yọ̀ lọ́wọ́ lọ́wọ́ ẹgbà má lọ ẹgbẹ ẹni tó ṣe sìnà tọ́jú ẹ̀rọ jánẹ́bà à ó gbogbo ara rẹ̀ gbogbo omi tí ń wẹ̀ yẹn iná ni ẹ̀rú bàbá wa ni à kò ń yá a má wẹ̀ náà ẹsẹ̀ ń wọlé jẹ́yọ kan là yọ wẹ̀ náà o náà kébi jì máa ń pẹ̀lú ìyàwó ẹ̀ mi pẹ̀lú àlè mi. tó bá jẹ́ ẹran ńkọ́ ajá ìdá tí màmí yóò fi jáde naam náà méjèèjì ti wà ń bẹ̀ bìláàdà tí mọ̀ dáadáa lè jìmọ̀ ẹ̀ torí pé bí ọba kì í bọ̀ bìkan náà tọ́ba epo náà lọ jáde lójú oorun náà yọ wẹ̀ náà ṣùgbọ́n ajá ni rọ́bọ̀tì lòún bá ṣe yọ lọ wẹ̀ náà wọ́ọ́dí tó bó ṣe rí yẹn àwọn sáyẹ̀lì àṣíríyà ni ó pọ̀ tí ó kù síbẹ̀ ọkàn máa yànnà náà nìyẹn ó wọlé kò wọlé kò ti wọlé. wàsáàni ẹlẹ́ẹ̀kejì magibul ashfati fil farji fil farji alhashfa òun náà ni èrè dakar báyìí adéǹdérí. Hmm? bí àdéhùn so náà pè hashfa maghibu tó bá ti tẹ̀rì tó wọ́ ọkọ̀ filfarj sí abẹ́ obìnrin so òun náà bó ṣe rí òun nǹkan jáde o nǹkan ò jáde o ẹnu kó ti tẹ̀rì síbẹ̀ òun so jẹ́nàbà ti يا عائشة رضي الله عنها قل الله أخبى عليه رسول وقبى حديث الكوا فنبي صلى الله عليه وسلم ونجني إذا جهدها في فيما بدا لا على شعبها الأربع لشعبها الأربع تود تكاكا ثم مست على الختان الختانه pé ibi tí wọ́n ń dá kò náà ní aṣáfà wọn tọ́ba kan ibi tí wọ́n dá ní títọ́ obìnrin wọ́n jà balẹ̀ lọ́sọ̀ àbúwá ti dọ̀rọ̀ yẹn. láàyè mi pé anzala lamyanza nǹkan jáde o nǹkan ò jáde o kọ̀dọ̀ wájaba alugosilo ìwọ́ ti dọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àwọn afọwọ́ pọ̀ lórí ibẹ̀ yẹn ṣùgbọ́n kò sí bọ́ọ̀rọ̀ yẹn ṣe pọ̀ tó hadith yẹn clear ó clear tí hashafa tó bá ti lè wọ bẹ̀ báyìí ṣùgbọ́n tí tí attempt tí ò tí wọlé tán tí nǹkan bá jáde yóò wẹ̀ tí nǹkan bá jáde ṣé yóò wẹ̀ hadithi tó mention khitan torí pé ntí tán dáhùn ó ti kanra làwọn afáàmì sọ pé kódà hashafa magibul hashafa ń kò tó ní dẹ̀líìlì tọ́ba ti ìzà ìtakọ alikitaanan hmm? wọ́n jẹ́ balẹ̀ kọ́sí sọlá àwọn afáàmì yọ pé má ṣẹ̀ṣẹ̀ ronú ìgbà tí ó bá tẹ̀lé ṣùgbọ́n àwọn ọmọ ẹlẹ́kìyà àwọn ọmọ ń ṣe tàbíìrì nítorí bá fi lè mú tó ibi ìwọlé ọ̀ ó ti ó ti kà sọ làwọn fi sọ àwọn lọ síbi èyí tí ó dá tí ò ní ṣàkùnbẹ nǹkan jáde nǹkan jáde o wọ́n منو حديث يا آه، مسلم ولا نبي إنما الماء بالماء إنما الماء بالماء هاي إنما الغسل بسبب خروج المني ومن رأى في منامه كأنه يجامع ولم يخرج منه مني فلا شيء عليه عند بلالا كأنه يجامع lójú àlá wàá là wípé òun ń ṣe wátà yìí lójú ọ̀run ẹ rí i pé àwọn àfa àwọn máa ń lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ lómìn tí yóò jáde kó nu mọ̀ọ́dún yìí bí àwọn ẹ̀rín tí yàrá lálà kí ni ṣé kí ni kò ṣe kí ọ̀rọ̀ yìí kọ́ ni ọ̀rọ̀ ilé ìtàn ẹ rí i pé wọ́n kà kó lórí ẹ̀mí àwọn ò lọ máa sọ pé ẹ̀yìn kí làbú tó wà níbẹ̀ ilẹ̀ kí ni kí ni kò ṣe òsì jámà òsì jámà rẹ̀ fíkìú rẹ̀ làwọn fẹ́ sọ kò sí ìtọ́ka wa pẹ̀lú pé ó súnmọ́ bí yàn lójú oorun pé àrísìkì rẹ̀ ó ṣe dé. Faman ra'a fi manamihi ka'annahu yujami' wa lam yakhruj minhu maniyy. Kí ni ìyẹn bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì jẹ́? Òun kọ́ yàn ní náà daraba Zaydun amra Zaydun na amr. Ad-darbu min al-fiqh kí ni ìyẹn lè ṣe tá a lè fi rìn? Ṣé fíkì lẹ́gbọ̀n bá lè jẹ́ ìsọ̀yẹn? Tẹ́ bá débi fíkì ẹ máa sọ̀yẹn ẹ bá kó jáde kó nù yọ wà mọ̀rọ́ àfi mọ̀nà mi hí ẹni tó bá ń lójú ohun ẹ̀ka àná òye jà bíbà tó yẹ pé wọ́n ń bọ̀bẹ̀rẹ̀ lásìkò wàlà mi yàkó jùmọ̀ ní wòmà níyù ìgbà tó jí kó ní pé kò sí nǹkan kan lára àfààní falẹ̀ àṣẹ á àlẹ́ yìí kò níwẹ̀ àkàtì ọwẹ́ ó dìde ńlẹ̀ kó máa ṣe ń tọ́wẹ́sẹ̀. wà wájà dàbí ẹ̀fẹ́ òbí ìmọ̀ níyẹn yà bí sá ṣùgbọ́n tó bá gbé òun kàn jí ó ṣàyẹ̀dẹ́ rí màníyù kan èyí tó ti gbẹ níbi aṣọ ẹ̀ làyẹ̀ dìrì mọ́ta aṣọ ọ̀bà kò mọ̀ ìgbà wo ni màníyù débẹ̀ iye ìgbà wo ló débẹ̀ kọ̀rántí bóyá ń sùn bóyá ń lára kọ̀rántí ìgbìtàsálà yóò wẹ̀ wà á dà máa sọ̀lá yóò wà á kí irun tó ti kírun yóò dá padà min ákìrì náwó tí ń ná màá fi hì ohun tó kí ohun tó sùn last gbogbo ohun tó wá kí lẹ́yìn ohun yẹn yóò dàgbò rẹ̀ padà dákòjú yẹn nísìnyí ọkàn ó rí i pé aṣọ tó ń fi sùn ìgbà tó wá di àṣírí ọkàn jókòó mẹ́ta sí àwọn àgbàdo wọlé gbà wọn níyì lélẹ̀ tó gbà yìí yóò dá zúrò padà yóò tún dá ṣubú yìí yóò dá padà tó bá yẹ pé ṣáì náà ní tó rí yọ ìyá àti pé bí ọdún mẹ́wàá owó oorun tó ń sùn last àsìkò yẹn yóò dá padà kí ló dé tó fi rí báyìí lọ́dọ̀ àwọn nàìjíríà tó fi rí bẹ́ẹ̀ ló pé alimaniyo ń da hum najasa maniyo lọ́dọ̀ tí wọ́n najasa ni tó ti yàrá ẹ̀gbin ni ṣùgbọ́n wallahu alam màníyè èsì nàjàsà èsì ẹ̀gbin torí pé a rí nínú hadith tí ìyá wa Aisha radiyallahu anha yufarriq yafruq al-mani al-yabis tí ó mọ̀ fọwọ́ tí níbi aṣọ anabi sallallahu alayhi wa sallam a sì rí ẹ̀rí wípé anabi wa lọ tó wẹ̀ tó lọ́ọ́ dára rẹ̀ tó èyí tá a sọ yìí tọ̀ ṣùgbọ́n wàllu ṣọwọ́ wallahu alam tó o bá rí báwọn tó o sì fíìlì pé o ṣe nǹkan kan tó o sì náà lálàá kan kàn fọwọ́nù kún bẹ́ẹ̀ máa bá tiẹ̀ lọ ìyẹn nínú ọ̀rọ̀ tó tó tẹ̀sán yàtọ̀ sí nǹkan dà kàn bí. tòtí àwọn ìpìlẹ̀ yẹn tí ò bá sí ọ mà gbádà araba náà ni lọ́ àmọ́ lọ fún mi dá wàhálà ilẹ̀ ṣùgbọ́n tó wàá fi mọ̀ sàlàyé ìtura yìí èèyàn ò máa sọ sọ̀wá bó tilẹ̀ jẹ́ wípé n tán sọ yìí o tá a bá fẹ́ ṣe tàhálìlú ẹ o wọ́n rí wí o àwọn náà ní àwọn nǹkan mustanad tàbí lórí ìtumọ̀ mustanad ẹ̀ bó ti wẹ̀ kórí tá a bá ti ní nọ́ọ̀sù sọ̀rọ̀ àmì lò ọ̀rẹ́ dàda wà wá dúró lórí òun náà ní wípé ìdá wàrọ̀dà nọ́ọ̀sù bàtọ̀lá al-ijtihad ìdá wàrọ̀dà nọ́ọ̀sù bàtọ̀lá al فإن شاء الله تعالى الوقت نقف هنا صلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما فقط ẹ máa kọ àlùkọ́wáìdì tí mo fẹ́ mo fẹ́ kà fún mi inú ẹ̀ lè tí الاجتهاد الوجوب يتعلق بالاستطاعة الوجوب يتعلق بالاستطاعة nínú àwọn kata àti kàn yẹn ti rí mbẹ táwọn lè fún mi lápò tó yẹ nínú àwọn kata àti kàrà tàn. بالاستطاعة ما يا ولا سكو لو قد أقبل أتبدا كاكو تكادبه قالوا التكليف شرط لوجوب العبادات التكليف شرط لوجوب العبادات الثالث اليقين لا يزول بالشك اليقين لا يزول بالشك اليقين لا يزول بالشك نمبر 4 تارك المأمور تارك المأمور من من أمر المأمور اسم الله تارك المأمور لا يبرأ إلا بفعله تارك المأمور لا يبرأ إلا بفعله فاعل المأمور أمين تارك تارك المأمور لا يبرأ إلا بفعله أي لا يخرج عن العقدة wàfá mi ò ní òkàn yín síbẹ̀ wàfá ìlú mahdur bi jahalin aw nisiyani la yalzamuhu shay'un wàfá ìlú mahdur wàfá ìlú mahdur bi jahalin aw nisiyani la yalzamuhu shay'un. خامسا يقوم البدل مقام المبدل يقوم البدل مقام المبدل إذا تعذر المبدل منه المبدل مقام المبدل إذا تعذر المبدل منه سادسا تتبعض الأحكام من بعد تتبعض الأحكام تتبعض من بعد تتبعض بدوت بول تتبعض الأحكام بحسب تفاوت أسبابها تتبعض الأحكام بحسب تفاوت أسبابها يثبت تبعا ما لا يثبت استقلالا يثبت تبعا ما لا يثبت استقلالا استقلالا ثامنا إذا قويت القرائن قدمت على الأصل إذا قويت القرائن قدمت على الأصل إذا قويت القرائن قدمت على الأصل تعسئا الحكم يدور مع علته وجودا وعدما وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم